السلام عليكم ورحمة الله وبركاته إلي إني توين إتوى تيقبني إلانا النبي سنة الرسول في ما واي لاتينو أستاذ سليمان إدريس أجمتي ما باركال الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد سلام الله عليكم ورحمته وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa àtọrọ àlékún ìkẹ́ àti gẹ̀fà nẹ́bà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam èyí tí a mọ̀ gbéyẹ̀wò lásìkò yìí ni ìdílé mùsùlùmí èyí tí agbàlérò ń bẹ ni ọkọ àti aya àti àwọn ìwọ̀ tí ó ń bẹ láàrin àwọn méjèèjì àwọn tó jẹ́ pé asùnwọ́pọ̀ nílànà ẹ̀sìn Islam ó fẹ́ dàbẹ̀ ni wípé àdánwò tí ọlọ́run ọba tí ó tó ṣe fún wa látara pé kí a mọ̀ fẹ́ra wa ó dàbí ìgbà tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ rí sí si, àìsí ìkẹsẹ̀járí ń bẹ̀ àti àìyege nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ọkùnrin àbọ́bìnrin ní sá fún pé a fẹ́ra ẹni tó sì jẹ́ pé sábàbí kí fọ̀kànbalẹ̀ ó lè lékún láyé àti kálàáfíà kó lè jọba kí sẹ̀mí ó sì lè rọrùn òun ló fà tọ́lọ̀ fi ní a máa fẹ́ra wa kí ọkọ ọmọ jọkọ káyà ọmọ jáyà nítorí kí gbèsè ayé ó lè rọrùn tí a bá wo ìsopọ̀ yìí tí ó wá látọ̀dọ̀ Ọlọ́run pẹ̀lú ẹ̀rí táàmọ̀ mú wáyé kó tẹ̀ tó dípá mẹ́rin wá eléyìí ti yí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí pé tá a bá pè nìkan lọ́kọ ní ìlànà tó tọ́ tó ṣe déédéé tọlọ́run Ọlọ́run ọba ló ṣe lọ́kọ bẹ́ẹ̀ náà ni tá a bá pè nìkan láya ọlọ́run bá ló ní aya kí ló fà tó fi pé a lọ́kọ̀ òdì tí ń dẹ́rù báyàn a sì fẹ́ aya òdì tí ń dẹ́rù bọkùnrin bí kìí bá se wípé ọ̀pọ̀lọpọ̀ ìjìnà sí ìlànà tànàbí sallallahu ta'ala alaihi òun ló di tó dá wà lẹ́lẹ̀ nínú àwọn ayat tó jẹ́ ká mọ̀ wípé ìkẹ́ ọlọ́run ni ká lọ́kọ àti ká láya òní suratul Baqara aya 223 nisaukum harithun lakum àwọn obìnrin yín àwọn obìnrin yín oko ni wọ́n jẹ́ fún yín oko ni wọ́n jẹ́ fún yín ẹ máa lọ sí oko yín ẹ máa lọ sóko yín bí ẹ bá ti fẹ́ ẹ máa wọbẹ̀ ní gbogbo ìgbà ẹ ti dáadáa síwájú fún ara yín. àwọn obìnrin yín tọ́lọ́run bá wí yìí àwọn ìyàwó lọ́lọ́run bá gbà lérò ẹni tí ò bá tí níyàwó kò sí lábẹ́ àyà yìí nìsá okùn ọlọ́run fi obìnrin tì sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ ni kódà ẹni tó níyàwó kìí tún ṣe gbogbo obìnrin lọ́lọ́run bá ń sọ fún un wípé ó jẹ́ ọkọ rẹ̀ bí kìí bá ṣe obìnrin tí ẹnìkan tó jẹ́ ìyàwó rẹ̀ ẹ máa wọnú oko yín tẹ bá ti ṣe fẹ́ bẹ bá sì wo oko gangan tó jẹ́ pé à ń wọ̀ jẹ́ ibi tá a ti ń gbọ́ bùkátà á jẹ a wípé ìgbà tó bá rọ̀yàn lọ́rùn lèèyàn lè wọ̀bẹ̀ bí yẹn bá fẹ́ sùnbẹ̀ ó lè sùnbẹ̀ mọ́jú tó ibi tí kò ń ni nìyẹn nínú àwọn ayat nínú ìgbà táyà yẹn ń lọ tún ní ẹ ti dáadáa síwájú ni bẹ́ẹ̀ni ẹ ti dáadáa síwájú fún ara yín kí ẹ bẹ̀rù ọlọ́run látara pé ẹ fẹ́ra yín ẹ jọkọ ẹ sì jáya oore ní ó ti bẹ̀ ṣẹlẹ̀ ẹ wó oore ẹ fi pípapọ̀ yín wó oore ọ̀kan nìyẹn nínú suratul Baqara náà ọlọ́run tún sọ fún wa ní ààyè mí ń bẹ̀ wípé nínú inú ọ̀hílẹ̀ lákùn lẹ́tà síyàm àbí mo rò pé bẹ̀rún ni áyà yẹn ti bẹ̀rẹ̀ náà ákàdé ẹ̀mẹ́ tó ráyà tó gùn àní lọ jìnà rẹpẹtẹ. a ṣe òru àwẹ̀ ní ẹ̀tọ́ fún yín láti súnmọ́ àwọn aya yín. nítorí pé nípìnlẹ̀ Ramadan nípìnlẹ̀ ìgbà tá a ṣe Ramadan ní ọ̀ràn yẹn tí Ramadan bá ti dé wọn gbọ́dọ̀ súnmọ́ ìwọ̀n mọ́ títí tí Ramadan ó fi lọ àti lọ́sàn àti lóru ọlọ́run wá ní mo ti yọ̀ǹda òru Ramadan nìkan fún yín kẹ́ súnmọ́ ìyàwó yín nígbà táyà ìsọ̀kalẹ̀ náà. aṣọ ni wọ́n jẹ́ fún yín. ọlọ́run pè wọ́n lóko nínú àyà tá a kà lọ àgbọ̀yé ń bẹ̀ yẹn nínú àyà yìí ọlọ́run ní hunna libasun lakum wa antum libasun làhùn, aṣọ ni wọ́n jẹ́ fún yín. ẹ̀yin náà sì jẹ́ aṣọ fún wọn. ẹ mọ̀ pé tẹ́yìn bá ti wọ aṣọ rẹ̀ aṣọ rẹ̀ náà ló wọ̀ yẹn tó bá wọ aṣọ alọ́sọ lọ̀rán dé ẹ tẹ̀síwájú. ọlọ́run mọ̀ pé ẹ ṣe àbòsí fún ẹ̀mí ara yín. nígbà tí abẹ́rí nǹkan ẹ wo ọlọ́run tí ń bẹ ń sánmà ó sì mọ̀ pé a ṣàbòsí fún ẹ̀mí ara wa lórí ilẹ̀ torí pé ẹ̀kọ́dà kẹ̀síwájú ká lè mọ̀ pé ayàkọ́ àgàngàn làǹtú àwọn sọ̀hábà láyà ìsọ̀kalẹ̀ lórí àwò ọlọ́run àwò tí ìdáyé ń gbà náà náà má bá bá wa gan ò ìdáyé àwọn tọ́lọ́run sọ̀kalẹ̀ táyà ìsọ̀kalẹ̀ lórí àwọn kan ń bẹnu wọn tí máa súnmọ́ wọn ní òru Ramadan nígbà tọ́lọ́run ò tí ì ṣe lẹ́tọ̀ọ́ tára wọn tí ò ní gbà tí ó súnmọ́ wọn ọya tí wọ́n súnmọ́ wọn iná lọ́n pè lágbòsínú ayà nítorí náà ó sì ju àánú wò yín ó sì ju àánú wò yín ó sì ju àánú wò yín ó sì ju àánú wò yín ó sì ṣe ìmójúkúrò fún yín ó ṣàmójúkúrò fún yín nítorí náà nítorí náà nísinsìnyí lásìkò táyà ìsọ̀kalẹ̀ báyìí ẹ súnmọ́ wọn ẹ máa súnmọ́ ìyàwó yín kí ẹ sì wá láti ṣe ohun tí ọlọ́run paláṣẹ fún yín lóru ọ̀ràn dáhùn yẹn ẹ máa súnmọ́ ìyàwó yín tá a fẹ́ lò àti mú jáde nínú áyà yẹn ṣùgbọ́n kò sí èméjì ń bẹ́ẹ̀ tá a bá pa tíra dé tá a wá ní ó dà kò burú in tí ń ṣẹlẹ̀ láwùjọ la fẹ́ fi sọ̀rọ̀ nípa ó sọkọ kò sọkọ àbáyá ìdílé ìdílé pé a lọ́kọ alàyà níbi tí ó lè dé lásìkò yìí ó fẹ́ dàbí pé àṣàrún wà iná lánàdìrí àṣàrún orí dàbí mọ́fìlì àrùrí àmà àrọ́dọ̀ àbí ìmọ̀rọ́bù mọ̀rọ́ṣádà ó dàbí ìgbà tó jẹ́ wípé àbọ́lọ́n fi ẹ lọ́kọ ó fi fẹ́ fi han ayé lè mọ̀ ni tí ó sì rí bẹ́ẹ̀ tó lọ síbi àwọn fi kẹwàá nípa pé ẹ lọ́kọ lónìí tá a bá ń sọ fẹ́nìkan pé láya lọ láya yóò tún dàbí ìgbà tá a fẹ́ kó sádánwò òun ti gbọ́ òun ṣiṣẹ́ tọ̀ láìsí nǹkan kan o tó lọ́kọ àwọn ti gbọ́ bẹ́ẹ̀ ni kò sí iṣẹ́ kankan tọ̀ torí pé ẹ̀rù àwọn ìdílé tó jẹ́ pé táyà wọn ẹ̀rù ìdílé àbí àárín ọkọ láyà tó jẹ́ pé táyà wọn ti pọ́ńṣọ̀ ó ń ba òun náà èyí tí táyà sì ti tí ò tí jò ó ti leak tó jẹ́ pé àfàìmọ̀ kọ́mọ́ ẹ̀kọ́ yóò padà jò kanlẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ìdílé ní mì pẹ́kẹ́pẹ́kẹ́ tó jẹ́ pé kò nítumọ̀ mọ́ tá a ti torí ẹ̀ gbé aya tá a ti torí ẹ̀ ṣe lílọ́kọ lẹ́sìn àbí níláya lẹ́sìn bí a bá wọnú ilé ẹjọ́ ṣẹ̀ríà láwùjọ tá a wà yìí ó kún fọ́fọ́ wọn ò fẹ́ mọ́ wọn ò ṣe mọ́ tí ẹ bá tiẹ̀ wá tún ṣe pé wọ́n ti ṣe ra wọn léṣe tẹ́ bá wọn lọ sí magistrate ẹni tí bá máa gbọ́ròyìn dáadáa ojoojúmọ́ lẹ́lẹ́yìn náà máa wá ṣẹlẹ̀ tẹ́ máa gbọ́ wípé mo kọjálẹ̀ mi ò fẹ́ mọ́ ọ̀rọ̀ lè jẹ́ pé látọ̀dọ̀ obìnrin ó lè jẹ́ pé látọ̀dọ̀ ọkùnrin kí ló dé bá a bá fi làákà ìwòye sọ̀rọ̀ ìdáadáa rí wípé ìgbésẹ̀ tayọ ìlànà tọlọ́hun táwọn òpó bóyá a máa ṣe táàfẹ́ dúó ti ń tọlọ́hun wí àti ń tánàbí wí sallallahu ta'ala òun ló mú àdánwò yìí ṣẹlẹ̀ òun ló sì mú ọ̀pọ̀lọpọ̀ fìtínà yìí wáyé ó tẹ̀wá tó lẹ́nu jọ́ mẹ́ta ìláwùjọ wa ẹ wá máa gbọ́ pé kó tó di pé títúká ṣẹlẹ̀ sẹ́yìn pẹ́lẹ́ ìrìn tún fúyẹ́ torí pọ́lọ́n sọ pé tẹ́ẹ̀bá túká nínú ìbọ́yá sọ́rọ́tù nùrù tẹ́ẹ̀bá túká yúgínì láòkú lámì sáàtì ọkọ̀ òun yóò lọ fàyà míì bẹ́ẹ̀ ní láyà náà ọlọ́run ọlọ́rọ̀ tó fi rí ọkọ̀ míì ṣùgbọ́n èyí tó ti gún ọkọ̀ lọ́bẹ̀ pánkọ́ èyí aya náà tó ti fọ́ odó mọ́ èyí obìnrin tó ti gbọ́kọ páńkọ́ èyí ọkọ tó ti fọ́ odó mọ́ aya lórí ńkọ́ tó jẹ́ pé lẹ́yìn là ń gbọ́ níròyìn lóríṣiríṣi ní gbogbo ìgbà ó ti pa ó ti gun ó ti ṣe lé ó ti ṣe báyìí pa fẹ́ láya ara fẹ́ ṣùgbọ́n ìta fẹ́ ká ó dá wa lójú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tá à ń bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ò ní wípé kò sí ní tó fà o kìí ṣe pé látọ̀dọ̀ ọlọ́run o kìí ṣe pọ́lọ́run dé àdánwò fún àbódẹ fìtínà lẹ̀ sí wa o pé ká mọ kónú ẹ̀ o bí kìí bá ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ sọ ìwọ̀ ọlọ́run lórí pé alọ́kọ̀ alàyà n tó lè mú àlàáfíà bá ọ̀pọ̀lọpọ̀ sọ fẹ́ràn pé ráìsì àtẹwà oúnjẹ ni dòdò àtẹyin oúnjẹ ni ẹ̀bà àtẹ̀fọ́ oúnjẹ ni bẹ́yàn ọ̀bá tí èèyàn bá ti jẹ jù tí ò bá jẹ bó ti tọ́ bó ti yẹ yóò padà hàn lè mọ̀ náà ni báwọn kan tọ́lọ́wọ́n bá ṣe ní ìdẹ̀kùn fún wa táà bá ti sí táà bá ti sí lò táà gbégbá ibi tó tọ́ ibi tó yẹ èèyàn padà ní ìrìnra ń bẹ̀ sáàbí ìdè eléyìí anábíwá sallallahu ta'ala alaihi wasallam ẹlẹ́bí ni kò sí nǹkan kan tọ́lọ́run

lọ́dọ̀ obìnrin tí ó jẹ́ ẹ̀tọ́ ọkọ ò ní àtọ́ àtòlì mútìlákọ́ ilá fi máa síyàtìlá àbí ká sọ pé àtọ́ àtòlì mútìlákọ́ fi gọ́rẹ̀ máa síyàtìlá kí a mọ̀ tẹ̀lé kóbìnrin ó mọ̀ tẹ̀lé àṣẹ ọkọ tán pátápátá tí ò bá ti jẹ́ pé ọkọ paláṣẹ pé kí ó ṣe ọlọ́run ọba kí n tó tẹ̀síwájú ìpìlẹ̀ tọ́kọ fi ń fẹ́ aya lásìkò yìí ibẹ̀ ló ti ń wọ́ ìpìlẹ̀ tóbìnrin fi ń lọ́kọ lásìkò yìí ibẹ̀ ló ti ń wọ́ Ànábì sallallahu ta'ala sọ́là nígbàtí ó máa sọ̀rọ̀ ọkùnrin táàfọ̀ ọmọ fún oní inja'akum man tardawna dinahu wa khuluqahu fazawwijuhu in lam taf'alu takun fitnatun fil ardi wa fasadun kabir aw kama tẹ́ni tẹ́ yọnu sí pé olùsìn ni tọ́jọ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run ó sì jẹ́ oníwọ̀ ọmọlúàbí èèyàn tó bá wá tọrọ ọmọ ẹ fún láyà torí pé tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tó yẹ pọ́nà mi lẹ́ ń gbà fún yàn láyà takunfil arudi fitna ìdààmú àti fìtínà bàbá ẹ̀ bá ti ẹ̀gbọ́ lárúbáwá ẹ̀sá gbọ́ fìtínà torí nù èdè lárúbá tí yóò bá ti gbé ni òfòsádùn kẹbìr ìbàjẹ́ ó sì pọ̀ lórí ilẹ̀ ẹjá obìnrin ṣe ń lónìí méjèèjì tá a sọ yìí ọmọ ádámù kàkúmọ́ o pé ẹjá fún láyà torí bọ́ọ̀lù bẹ̀rẹ̀ ọlọ́run ni kò wọ́pọ̀ nù tọrọ àdámọ́kà kan àwọn yẹn pẹ́rẹ́ tẹ ní tẹ̀lé léyìn ẹjá fún láyà torí pọ́mọ́ ló àbẹ́ yẹn ni torí pé náà ọ̀rọ̀ méjèèjì sọ yẹn kò sówó kan rẹpẹtẹ ń o bóyá lọ́jọ́ kejì tán bá sọ igi bóyá lọ́jọ́ náà lọ́jọ́ eh, lọ́kùnrin ó gba oko àrù lọ nítorí pé ìyàwó tó fẹ́ lánàá yóò jẹun ọmọ adámọ̀ ò wọ́n lè béèrè pé kò sáburú bí kán béèrè pé kí ni iṣẹ́ rẹ̀ kódà wọ́n bá ní tọrọ kọ́bọ̀ lọ́wọ́ wọ́n ó fojú yẹpẹrẹ irú sẹ́yìn wọn ṣe ń tá àfọ̀mọ́ fún ẹ kíyèsí dáadáa o ìfẹ́ máa dá kọ ṣẹ́ torí gbogbo sẹ́ni sí àlùbáríkà tí ìbá ti ṣe àrọ́m gbogbo sẹ́ni sí abiyì tí ìbá ti ṣe àrọ́m ṣùgbọ́n àwọn tí ó fi ọmọ lọ́kọ wọn ò wó mọ́ lónìí ẹjá bọ́ ságbọ́n ilé ẹ̀kọ́ wọn ní sòsó akẹ́kọ̀ọ́ ni wọn bẹ́ẹ̀ ni akẹ́kọ̀ọ́ lòun kí wọ́n lọ ń kà tó wá jẹ́ pé rú ẹ̀kọ́ báyìí ni mo lè dákọ̀ àwọn kan wọ́n pé eh, school of technology òun lòun wà medicine lòun ń ṣe wọ́n mìírí ayọ̀ pé ó dáabẹ́ ó dáabẹ́ ẹ ṣàṣeyọrí wọ́n ti máa pinnu àti fún lọ́mọ ìbá wa dàrú lẹ́yìn ọ̀rẹ́ yìí torí ẹ̀kọ́ tí ń kàun kò nítumọ̀ ṣe kò ní nǹkan ṣe pẹ̀lú àrísìkò kò ní ṣe pẹ̀lú àrísìkò ẹ máa kí ìsáwọn iṣẹ́ kọ̀ọ̀kan táwọn èèyàn rò pé iṣẹ́ tó yẹpẹrẹ ni ẹlòmíín wà lórí ẹ̀dùn ní ibẹ̀ ló sì ti lọ́lọ́lá ibẹ̀ ló ti dolókìkí ibẹ̀ ló ti dọlọ́rọ̀ kò sì jẹ́ pé lórí ẹ̀ nínú ìtọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ wá jẹ́ kọ́ máa kẹ́kọ̀ọ́ mi ìdé kó sọ pé nǹkan báyìí lòun kà wọn náà ti gbọ́ àmọ̀ fún ọ lésì ibi tọ́rọ parí sínú nígbà téèyàn fẹ́ lọ́kọ àbúfẹ́fẹ́ bó ń bẹ lọ́dọ̀ ọkùnrin náà tó náà fẹ́ fáyà ọ̀nà ọmọ ṣẹ̀sàárò àwọn nǹkan tó jẹ́ pé àbùkátà kó jẹ́ pé irú ẹ̀ lábẹ́ẹ̀sì fífáyà lé lórí bí kìí bá ṣẹ̀sìn náà látara obìnrin náà ìpìlẹ̀ tó ti wọ́ yìí ó lágbára púpọ̀ jù ẹ jẹ́ kí n tún lè kàn sí yín tá a bá fẹ́ fọmọ lọ́kọ tọkùnrin náà fẹ́ láya a ṣàkíyèsí wípé ìdílé méjèèjì yóò jókòó tayọ̀tayọ̀ tìdùnnú tìdùnnú táyọ̀táyọ̀ tìdùnnú tìdùnnú amos introduction àwọn ìdílé ọkọ ni adakọ̀ lágbájá adakọ̀ tàmẹ̀dù adakọ̀ ìdílé ìyàwó àwọn ni lágbájá báyìí wọ́n jọ kójọ ayọ̀ òkùnjọ náà ẹjẹ́ òdíjọ́ tí àpẹnu bá wáyé ẹ́ra àwọn èèyàn ti dílé ìyàwó wọ́n tò sẹ́yìn ìyàwó wà ní à kí ń dààmú rẹ̀ orí rẹ̀ dàrú ni orí rẹ̀ ò pé ni kò mọ̀ tí ń ṣe ni àwọn ojú ó dàbí ìgbà táwọn wrestler méjì àbí boxer méjì tán wà lórí stage ẹnìkọ̀ọ̀kan wà wà lẹ́yìn wọn ò ṣe bẹ́ẹ̀ níjọ́ tí wọ́n fi wọ́n fẹ́ra wọn o wọ́n jọ dàápọ̀ wọ́n jọ dayọ̀ pọ̀ ni o àwọn wà lẹ́yìn àwọn èèyàn tìyàwó wà lẹ́yìn àwọn èèyàn tọkọ wà lẹ́yìn ọkọ pé àrò kíní kíní ń bóní ti ń bọ̀ bí ò bá ti bí ò bá ti fara bí ò bá ti fi ọ́ lára balẹ̀ kọ wá bọ́ sí títà tí ó bá ti ẹ̀ lọ mọ́jọ kó bọ́ o wọ́n jò kọ́bọ̀ eléyìí ló wọ́pọ̀ jù láàrin ìran yorùbá tó bá jẹ́ pé subhanallah bá ń so igi àfáà mi ti so àádọ́ta àfáà mi ti so ọgọ́rùn tó wáyé pé bá ti máa gba tẹ́ǹtì nígbà tá so yàn pọ̀ gba tẹ́ǹtì nígbà tá a bá fẹ́ túká mi ò ọmọ rí pé ah, ah, igi igi àádọ́ta tí mo so mẹ́ẹ̀dógún mi pẹ́kẹ́pẹ́kẹ́ márùn lókù tó yanjú ń bẹ̀ àbí kò mì ti tó pátápátá ìdílé yìí la fi ń ṣe àkíyèsí wípé a ń láti wá si sí ọ̀rọ̀ yìí pẹ̀lú pípadà sílànà tọ́lọ́run bá ti sànábì sallallahu ta'ala sallam ìwọ̀ àkọ́kọ́ nìyẹn nínú rẹ̀ bákan náà tí kìí jẹ́ kí ìdílé ọkọ àtaya kọ́pẹ́ àkọ́kọ́ ni mo ti sọ yẹn o àtọ́à títẹ̀ lọ́kọ wọ́n ríra wọn síbi pé ọ̀wọ́n náà máa ń pàṣẹ ọ̀pọ̀lọpọ̀ obìnrin rí síbẹ̀ ó máa ń pàṣẹ pàápàá jùlọ kí wọ́n jọ jẹ́ ọlọ́jọ́ orí kan náà àbí kóbìnrin ó jọkọ lọ ibi alákọ̀ọ́kọ́ tọ́rọ̀ ti wọ́ yẹn kò sí èméjì ń pa pélé yẹn ó dàrú ẹlẹ́ẹ̀kejì ìdáadáa àhà záójú ha tọ́kọ yẹn bá pè wá síbi oòrùn ya ní gbogbo ọ̀nà tí yẹn gbà pé yàn kò dìgbà tá a bá sọ pé bọ́ sórí bẹ́ẹ̀dì mo ti fẹ́ nájọṣepọ̀ pẹ̀lú rẹ̀ oríṣiríṣi ọ̀nà látara àfẹ́ òun nípa pé òun ni ó gbajúmọ̀ jù ó lè jẹ́ pé obìnrin náà fi pèrè ẹni ṣùgbọ́n tó a pé ọ̀dọ̀ ọkùnrin ló wọ́pọ̀ fún eré tó bá wù ní o ọba wù ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò ráyè ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò ráyè mọ́ lásìkò torí pé ńgbà tó wà lójú ọ̀nà àwọn márùn-ún wọn wà lórí ẹ̀ tí wọ́n dù nígbà tí ó bẹ̀rù ọlọ́run gbà tí ó wà lọ́kọ tó já mẹ́nìkan lọ́wọ́ kò sáburú bí kéèyàn mẹ́wàá wà lórí ẹ̀ nígbà tí ò tí já mẹ́nìkan lọ́wọ́ tẹ́nì kan tí wọ́n sì sí gbà nílé wọn pẹ́ nìkan báyìí ní ó kíyàn mẹ́wàá ọmọ sojú kòkòrò pé àwọn làwọn fẹ́ ṣùgbọ́n nígbà tó wà Germany kan lọ́wọ́ ọ̀rọ̀ ti yanjú ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀wá ní fi apá kan àwọn tí wọ́n ń sojú kòkòrò ẹ̀ tẹ́lẹ̀ kò ní fi wọ́n lẹ̀ ọ̀kan mo rò pé inú ọdún náà ni tàbí kó jẹ́ ìparí ọdún tó lọ ó ti léyàwó jáde ó ní àwọn kan tí wọ́n fẹ́ fẹ́ tẹ́lẹ̀ tóun ò mọ̀ wọn ò jẹ́ kóun ó gbádùn ọkọ ní sọ bẹ́ẹ̀ olóhùn yọ̀ǹdẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ kìlọ̀ táwọn ìdílé tán so wọ́pọ̀ tó tún fọ̀rọ̀ lọ wọn pé tó ibi tọ́rọ̀ ń lọ yìí òun ọmọ yìí o wọ́n padà yọ̀ǹdẹ̀ ni so nígbà tó jẹ́ wípé kò sí bẹ̀rọ̀ ọlọ́run bá láàrin yẹn ẹlẹ́ẹ̀kẹta kò tọ́ fóbìnrin láti jáde nínú ilé àti kó jẹ́ pé pẹ̀lú yọ̀ǹda ọkọ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí ló mọ̀ sọ wípé àwọn ò mọbi tíyàwó ń gbà lọ èyí tá ń sọ yìí ó wọ́pọ̀ níbikíbi yálà èèyàn jẹ́ lẹ́sìn islam náà àbí kìí ṣe lẹ́sìn islam ohun mọ̀ tí yàwó òun gbà lọ la yahillu lil mar'ati an takhruja min al-bayt illa bi idni torí bí tọ́lọ́run forí orin obìnrin sí láyé àti lálùkìyàmà tó bá yẹ kí wọ́n bá gbé bẹ́ẹ̀ àwọn wọ́n wáyé ayọ̀ jù òun náà ni pé inna ha làmà àmúrọ̀ ẹni tá mọ̀ pa láṣẹ ni títí tó fi fayé lẹ̀ ìlàjì àkọ́kọ́ abala àkọ́kọ́ tó lò nígbèsè ayé nínú ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ híyàmà àmúrọ̀ wọ́n mọ̀ pálásẹ ni ìyá òbí bàbá ó mọ̀ pálásẹ ni ìyá rẹ̀ ó mọ̀ pálásẹ ni àwọn tí wọ́n síwájú ẹ̀ lọ́kùnrin àbí lóbìnrin wọ́n mọ̀ pálásẹ ni kódà nígbà tí ò tí lọ́kọ eléyìí náà ló fi lè gbélé wọn pẹ̀lú rọrùn láti ṣe kó lọ́kọ gan tó wá tó wá lọ́kọ ẹ máa ṣàkíyèsí ọjọ́ tí ó kú ilẹ̀ bàbá rẹ̀ ní ó bọ́ sọ́dọ̀ ọkọ eléyìí aláṣẹ mi kò sálàfo ó tún bọ́ sọ́wọ́ aláṣẹ mi tó jọ àṣẹ tàkọ́kọ́ lọ tó jẹ́ pé àwọn òbí tí wọ́n bí gan ọ̀dọ̀ aláṣẹ míì tó jọkọ̀ irun tí wọ́n gbà yọ̀ǹda eléyìí náà ó wà nù sábàbí nípa pé obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò ṣetán láti gbà pé àmọ́ ọ̀rọ̀ níta máa pa aláṣẹ lòun àbí kó jẹ́ wípé òmí gbà pé àmọ́ pa òun láṣẹ ṣùgbọ́n kì í sọkọ ẹnìkan ní pa àṣẹ táà ń tó bá ti lọ́kọ ó ti kórùn lé wọn pátápátá ọ̀pọ̀lọpọ̀ ìdílé ni wọ́n sọ pé ah, kí wà ní ìdààmú ọkọ ìbáyìí tó bá jẹ́ pé ọkọ ní excuse tó fi jẹ́ pé àṣẹ tiẹ̀ ìní olóyẹ kó kámúṣẹ tí ó sáfẹ́ kàn pa pé ìbáhùn làwọn lọmọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò gbọ́ síbi pé channel tá gbà wọlé sọ́dọ̀ aya ọ̀dọ̀ ọkọ tí wọ́n fi fún ni ipe ọlọ́run ti gbé àṣẹ rẹ̀ kúrò lọ́dọ̀ òbí pátápátá àfi kí ọkọ ó sẹ̀dẹ̀ pẹ̀lú wọn kó yọ yọ̀ǹda ẹ̀ nígbàtí wọ́n bá ní bùkátà sí gẹ́gẹ́ bíi pé ọmọ tí wọ́n bí tó jáde látara wọn ni lóòótọ́ ṣùgbọ́n kà ń pa lọ́pọ̀lọpọ̀ náà fi sọ pé ni kí ni Yorùbá pé ẹkùn wà àbí torí ni tó tún lóró ni torí pé ọmọ obìnrin ò lẹ́tọ́ àti máa jáde nínú ilé nínú ilé ọkọ ìmùtàtọ́ yìí bà mùtàbárò lìnáyì láì tààlà rasulu sallallahu ta'ala alaihi wasallam àndáàlì torípọ́ ọlọ́run bá kọ̀ fún wọn fẹ́ tó bá jẹ́ obìnrin tó bá jẹ́ pé ó gbẹ́sìn ni kó tó lọ́kọ náà ni ò ní máa jáde ìjáde ìjáde tí ò bá ìsìláàmù mu yóò máa jáde pẹ̀lú àìmọ̀ lo lọ́fíńdà kò ní mọ́ lu nǹkan lóòrùn pípa nàbí sallallahu ta'ala sallam ó ní ayyuma mar'atin istatarat ìyẹ́wò tó jẹ́nu obìnrin tó bá ti lo nǹkan olóòrùn thumma kharajat tó wá jáde famarrat ala qawmin liyajidu rihaha ó wá ni bákan náà kò lẹ́tọ̀ fún obìnrin antasum wazọ́jú wa kó lè gbàwẹ̀ tọkọ ẹ̀ sì ń bẹ́ńlé àjò bákan náà aléha ń tàtàkì Allah ó dọ̀rọ̀ yẹn fún láti bẹ̀rẹ̀ ọlọ́run fi zọ́ọ̀jì ha wọ̀tọ̀tọ̀ jẹ́ nàbà àdìyàtà kò bọ́rọ̀ mọ́ ní ọkọ̀ nínú àwọn tó tọ́ tó jẹ́ tọ́ níbi pé bùkátà yóò máa ṣẹ̀dẹ̀ fún yóò máa ṣẹ̀dẹ̀ fún yóò máa mọ̀ pé má jẹ́ kí n jẹ́ wàdùwàdù kódà bọ́kọjọ́ lówó má jẹ́ kí n jẹ́ wàdùwàdù máa fi kí màmá bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ máa retí ìgbà tó ronú pé náà ni ó sìn kankan fún ara rẹ̀ fún mi gbogbo ibi tí bọ́lọ́run ṣe dáwọ̀ èèyàn ọlọ́run ni ọba tó jẹ́ pé ọgbọ́ ọmọ èèyàn ń bi léèrè nínú àgbọ̀n ọlọ́run lọ́wọ́ bá pọ̀ tayọ pé kó dínkù bèlèta sí pé yóò tàn tí gbogbo ayé bá ń bi léèrè ṣùgbọ́n kò tí ì sẹ́dá kan ilẹ̀ tó yẹ pé gbogbo ìgbà tí ò ní sùn ní ṣàkíyèsí tẹ́lẹ̀ ń bá wọ́pọ̀ náà sọ́dọ̀ obìnrin inú lóyìn yóò mọ̀ mí pẹ̀kẹ́pẹ̀kẹ́ yóò mọ̀ mí pẹ̀kẹ́pẹ̀kẹ́ pé àà ṣé èsì pé ọkọ ẹ̀ lówó kí ló dé ọkọ ẹ̀ ráyè tiẹ̀ kì í ẹ̀rí pé nǹkan kan ṣẹlẹ̀ tí ò bá lànà tọ́lọ́run bá mu àbítà nàbì sallallahu ta'ala alaihi wasallam lábala ti ọkùnrin lábala abala ti ọkùnrin àwọn ìwọ̀ tí ń bẹ fún kìí ṣe wọ̀ tó tó nǹkan lọ rẹpẹtẹ ju wípé ohun tó sojú ràn tó ṣàtọ́jú lóun fẹ́ fẹ́yàwó kó sára rẹ̀ àkọ́kọ́ èròǹgbà wo ló fi fẹ́ tó bá jẹ́ pé kìí ṣe torí tọlọ́run àtìpìlẹ̀ ló ti wọ́ ló ti wọ́ tó wáyé pé torí ni kó ma ń wá fún bí ìdílé òun bẹ́ẹ̀mí rẹ̀ ó se gùn inú rẹ̀ ni kí ó máa fún ní jíjẹ mímu nígbà tóun náà ń jẹ kó máa dáṣọ fún nígbà tóun náà ń dáṣọ kó sì fún nílé ìgbé kó ẹnìkan tí ó ráyè tiẹ̀ tí wọ́n jọ máa ṣeré tí wọ́n jọ máa yọ̀ tí wọ́n jọ máa yọ̀ yóò máa sọ̀sọ́ fún yàwó yẹn fóbìnrin yẹn tó jẹ́ yàwó ẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin yóò máa ṣe ọ̀sọ́ fóun náà eléyìí ó wà nínú àwọn sábàbí tó pọ̀ àmì tó ga tí máa jẹ́ kí ilé ọmọ mi pẹkẹpẹkẹ àbí kó wó táwọn ọmọge bá ti wà lọ́mọge tí wọ́n bá ń ṣe ọ̀sọ́ dájúdájú wọ́n máa rò wípé bí mo ti ìwọ̀nba bí tí mo ṣe mọ̀ iná ó yẹ kí n wòyàn ó yẹ kí n wòyàn nígbà tí wọ́n bá bá tí wọ́n bá gbé bá ìgbésà yìí débi pé àfẹ́ lọ́kọ térò ń gbà pa àfẹ́ lọ́kọ bá ń ṣẹlẹ̀ tí wọ́n bá múra wọn mọ̀ rò pọ̀ wọn mọ̀ rò pọ̀ mọ́ pé ó yẹ ó ti dá báyìí náà kódà yóò tún bíyàn léèrè pé ó dá báyìí wọn ló dá bẹ́ẹ̀ níjọ́ tí wọ́n bá lọ́kọ oge parí níjọ́ náà ló sì ẹ̀kan jọmọ oge tá ń pè torí pé ńgbà tá ń soge ńgbà tí wọ́n ti lọkọ ẹlòmíì ó bu wọn ó soge kóge ẹlòmíì ó fìrun kúrun lórí yóò fìrun kúrun lójú ẹlòmíì fẹ́ lè fìrun kúrun lábẹ́ tó bá ti pẹ́ ọmọ sí abẹ́ ni tó sì jẹ́ pé oge tẹ́lòmíì sí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi tún bu ó tún bu lórí ẹ̀ pé kí ẹ mú kí alẹ́ lè kóró ẹnu yìí ló kóró ara yìí téèyàn láyé ní òmọ̀ntọkọ ọkọ yẹn in particular kí ló fẹ́ ṣùgbọ́n gbà náà làwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin drop oge so ìgbà náà wọ́n mọ̀ kó aṣọ ọbọ̀ abẹ́ tó mọ̀ fọ́sọ́ǹtà gbangba ìgbà náà ní tí ń bẹnu gbáyà wọn ní òdì bọ́ọ̀lù kéékèèké táwọn ń gbá street torí pé ibẹ̀ ni wọ́n ti fọ́n gbangba àtàwọn ti lọ́mù ìgbà náà ní kan lọ́rùn wọn oní ó fi sùn oní ó fi dáná oní ó fi ṣe gbogbo ẹ̀ òun òun tó mọ ọkàn yẹn ńlá mú mọ́ra ni ṣùgbọ́n gbà náà ló yẹ kó gé bẹ̀rẹ̀ kí wọ́n máa bá pé ah, ìyá alágbájá ẹ̀ ń lọ ní àbẹ́ torí aṣọ tuntun tí wọ́n bá lọ́rùn ẹ̀ èmi kan ilé náà mú wa ọkọ ló yẹn fún bẹ́ẹ̀ náà ló yẹ kí ọkùnrin mọ̀ sí kan kan torí ń bẹ lọ́dọ̀ ọkùnrin náà ó ní wọ́n bí títí ó sì pẹ́ kó tó sọ̀rọ̀ ní rí nǹkan nígbà tí ó wà sọ̀rọ̀ mo ní pọ́ìntì wà mí tó sọ yìí ó ní aṣọ kan tọkàn wọ̀ mi labata kíyèsí ọkùnrin náà sí eléyìí náà pé ó tún sọ nǹkan báyìí kò sì sọ eléyìí tẹ́lẹ̀ bó ṣe wà ní ara wọn nù nínú ṣẹ̀ríà annabi sallallahu ta'ala sallam ti ṣẹ̀ríà ẹ̀sìn islam ìwọ̀nba ibi tí a rí eléyìí ní dèdè àsìkò yìí ni gbogbo ibi tí kò bá tí ìwò tán yányán ká gbìyànjú àti panabiti ẹ̀ ní èyí tí bá ń wó lọ èyí tó bá ti wó tó bá látúnṣe kò sáburú mi ká sàtúnṣe ń bẹ̀ àbẹ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala ìdílé aláyọ̀ tí àwọn èèyàn máa pariwo yẹn bọ́lọ̀n ṣe ṣèdílé káfẹ́ ra ẹni káfẹ́ ra ẹni lọ́kọ àti láya bó ṣe ṣe láyọ̀ láti pìlẹ̀ nu àwọn èèyàn láti à ń ṣàfọwọ́fà o àbẹ́lọ̀n subhanahu wa ta'ala kó mú adó lórí jọ́nà anábì sallallahu ta'ala sallam subhanakallahumma hamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk